alhamdulilah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi khalaqa faqaddar ọba tó dá gbogbo nǹkan tó wà lẹ kádàrá gbogbo ẹ̀ máa la wasalaatu wasalaamu ala nabiyina muhammad ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó bá nabi muhammad wa ala alihi wa sahabatihi ajma'in àtàwọn ará ilé àtàwọn sọhábà rẹ̀ lápapọ̀ ikhwatal iman ẹ̀yọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa èyí tí a fi bá ní sọ̀rọ̀ òun náà ní ìtẹ̀síwájú lérí ọ̀rọ̀ kádàrá alukọ́dàrú wa fawaidul ìmánì bí kádàrá àti àwọn àǹfààní téèyàn máa ń jẹ téèyàn bá ní ìgbàgbọ́ sí kádàrá ọlọ́run ẹ̀rí ń ta kọ́kọ́ dìmú nínú kádàrá òun náà ni pé ìmọ̀ ọlọ́run ọba lérí gbogbo ń tọ́dá ó ti ṣàwájú bẹ́ẹ̀ ni ọlọ́run ọba tún wá pàṣẹ fún alukọ́làm ipe ìwọ alukọ́làm ọ̀yà kọ gbogbo tí ó ṣẹlẹ̀ táyé parẹ́ kọ kádàrá kalẹ̀ sínú lahul mahfuz sẹ́ni tí wọ́n kọ kalẹ̀ kò ní yí padà kò sẹ́ni kankan tí ó yí padà títí táyọ̀ fi parẹ́ kádàrá rẹ̀ náà ló ń lò lọ́wọ́ bọ́ọ̀bà tó ń lò míì kádàrá náà tó ní wọlé mọ́tàbà tó thalitha ẹ̀rí nínú àwọn ìtòsí pàtàkì tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí nínú kádàrá al-mashi'a òun náà ní fífẹ́ ọlọ́run ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí kádàrá ilmullahi bi kulli shay ìmọ̀ ọlọ́run ọba lérí gbogbo nǹkan a gbàgbọ́ nínú kádàrá wa ìpè ọlọ́run ọba mọ̀ sí gbogbo tí ń ṣẹlẹ̀ lẹ́yìn náà ọlọ́run ọba tó wá pàṣẹ fún kọ́làm èyí ń gègé ìpè kọ́kọ́ gbogbo tí ó ṣẹlẹ̀ sínú láhùl mahfud títí tí ayé òfin parẹ́ gbogbo kádàrá gbogbo wa wà ń bẹ̀ rufi'atil aqlam kálàmù tí wọ́n fi kọ́ ànábì ni wọ́n ti gbé sókè ọjọ́ fati sọ́f ibi wọn kọ́ sínú àti gbẹ̀yìn wal martabatu thalitha nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ gbàgbọ́ nínú kádàrá al-mashi'a òun náà ni pé lẹ́yìn ìgbà wọn kọ́ kalẹ̀ tán ètí wọn kọ́ kalẹ̀ yẹn yóò wá wá sí musẹ pẹ̀lú fífẹ́ ọlọ́run wal-mashi'atu fífẹ́ ọlọ́run ọba táwí wa hiya al-imanu bi anna kulla ma yajri fi hadha al-kawn gbogbo tí ó ṣẹlẹ̀ nílé ayé tá ń lò lọ́wọ́ fa huwa bi mashi'atillah yóò máa ṣẹlẹ̀ pẹ̀lú mọ̀ṣetán ọlọ́run fífẹ́ ọlọ́run ma sha'a Allahu kana nítorí bá fẹ́ ní ọ̀sẹ̀ wa ma lam yasha lam yakun nítorí àwọn ọba fẹ́ kò ní ṣẹlẹ̀ fala yakhruju an iradatihi al-kawniyati shay kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ nínú ayé tí ó wá jáde kúrò nínú fífẹ́ ọlọ́run ipe a ọlọ́run ọba ọ̀fẹ́ àmọ́ ṣẹlẹ̀ ká lè gbàgbọ́ ipe gbogbo tó bá ti ṣẹlẹ̀ sí wa bọ́lọ̀ ń ṣe fẹ́ ni ẹ̀rí lérí eléyìí tí ó jẹ́ gbà pé ntọ́lọ́run bá ní ó ṣẹlẹ̀ bọ́lọ̀ ń ṣe fẹ́ ni a'udhu billahi minash shaitani ọlọ́wọ́n bá ní wa ma tasha'un gbogbo yín ẹ̀ lè fẹ́ nǹkan kan ipe kó ṣẹlẹ̀ sí yín illa an yasha Allah àfikọ́ lọ́wọ́n bá fẹ́ ní ó fi ṣẹlẹ̀ tẹ́yìn bá fẹ́ tọ́lọ́wọ́n bá fẹ́ kò ní ṣẹlẹ̀ àfikọ́ lọ́wọ́n fẹ́ Suratul Insan àyà tààtì fíkìhù dẹ̀lìl níta gbóyè ń bẹ̀ ni pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ nínú kádàrá wa àfikọ́ jẹ́ pé Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run tó sọnù àyà mi ọlọ́run bá ní allah ọlọ́run lọ́ba yín allah yabsutu rizqa òun ni máa ń tẹ́ àrísìkì ilẹ̀ liman yasha fẹ́ni ọba wù wa yaqdir òun náà ni ó sì máa ta á lẹ́lómi lọ́wọ́ tíntìntín ẹni bá bá rẹ̀ nínú ọlá ó wu ọlọ́ni ẹni bá bá rẹ̀ nínú kòtó ó wu ọlọ́ni suratu ra'ad aya twenty six kí n là ń gbọ́ yé lábẹ́ aya yìí òun náà ni pé ẹni bá fún púpọ̀ bọ́lọ́n ṣe fẹ́ nu kì í sagbára tiẹ̀ náà ọlọ́run ló fẹ́ bẹ́ẹ̀ ẹni tá a bá ti ń ta tiẹ̀ lé lọ́wọ́ tá à ń fún díẹ̀ díẹ̀ bọ́lọ́n ṣe fẹ́ nu kì í ti kọ́ lẹ́nì Allah ló sọ ọ́ di bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ẹgbọ́ tí wọ́n máa sọ pé ayé ni di lẹ́wọ̀ ayé kọ́ ọ̀jà máa ẹni tọ́lọ́run bá ti ṣetán tí ọ̀dà lóhùn náà wọ́n máa ń páyé ń ṣe é bọ́lọ́run bá ti ṣetán gbogbo tó bá wà lójú ọ̀nà ó kú lójú ọ̀nà ní bó o ṣe wà ní bọ́lọ́run ṣe fẹ́ kọ́ ọmọlé nínú bí ìyípadà bá tó fẹ́ dé bá ọ nínú ayé rẹ ọlọ́run ló tún yí padà bẹ́ẹ̀ Allah ti kọ kádàrá rẹ kọ́ gbọ́ pé ọlọ́run ọba Allah òun ló ní kọ́ ọmọ bó ṣe mọ̀ ni bọ́ bá tún jù bẹ́ẹ̀ lọ ọlọ́run náà ni ó tún gbé ọ jù bẹ́ẹ̀ lọ wal qadar ẹ̀rí kádàrá ta wí yọ́ọ́ máa ṣẹlẹ̀ pẹ̀lú fífẹ́ ọlọ́run ọba tọ́jẹ́ kí fífẹ́ nǹkan kan nínú tọ́lọ́run dá kò àlìjànú ò lè di ntọ́lọ́hún fẹ́ ṣe lọ́wọ́ àlìjànú wọ́n ń pè lóògùn oògùn wọ́n ń pè lálìjànú ibi àlìjànú ń sẹ́ni wọ́n ń pè ní oògùn kò lè di ntọ́lọ́hún fẹ́ ṣe lọ́wọ́ òun gan bẹ lábẹ́ kádàrá ọlọ́run ọmọ èèyàn ẹni rẹ ni abẹ́ni ibú kò sẹ́ni kankan tó lè di kádàrá ọlọ́run lọ́wọ́ tọ́lọ́run bá ti fẹ́ nǹkan ọ̀fẹ́ náà nù innama amruhu idha arada shay'an an yakula lahu kun fayakun kọ́lọ́hún ni ọ̀yá máa jẹ́ bẹ́ẹ̀ kó sì máa jẹ́ wa sharru kilahuma wahidun ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀ wá rí dáadáa àtàbúrú yìí méjèèjì bákan náà ní lọ́dọ̀ ọlọ́run àrà lọ́lọ́run dá o ọlọ́run ọbẹ̀ yẹn sọba aláburú o òun ló dá wa òun ló ní wa òun ló kọ kádàrá ń tó fẹ́ mọ́ wa dáadáa lọ́dọ̀ tiwa dáadáa ní lọ́dọ̀ ọlọ́run èyí táwa ń pè ìpè aburú ni lọ́dọ̀ ọlọ́run dáadáa ni nítorí ọlọ́run ọba Allah òun náà ló ní gbogbo nǹkan òun ló sì kọ kádàrá ń tó wù ú fún tọ́da ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn Islam làwọn afa ní bàbá ti sọ̀rọ̀ kádàrá bàbá ti sọ sọ débi pé afẹ́ máa wá máa rò nǹkan mi pọ̀ ọlọ́run kárán ti gbé ọlọ́run ọba ní la yusalu amma yafalu kò sẹ́nìkan tó lè bi ọlọ́run ọba pé kí ló tó ṣe báyìí wa hum yusalun àwọn ọmọ èèyàn tá a jẹ̀dá lọ́lọ́run máa bi pé kí ló dé tó ṣe báyìí táwọn wá lè mọ́ ọlọ́run ọba lọ lé ẹjọ́ lérí ntọ́ bá dá lára àbí ntọ́ bá dá lẹ́jọ́ ọlọ́run ọba ní kò sí nínú yín Suratul Anbiya aya twenty three ẹ̀yọ́ máa yá mi nínú Islam kí nǹkan kan ṣẹlẹ̀ síyàn nínú kádàrá yàn kí èèyàn máa wá sọ pé bí n bá mọ̀ ní ìbá ṣe báyìí bí n bá mọ̀ ní ìbá ti ṣe báyìí bọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ náà ìtọ́ ṣẹlẹ̀ nánu bọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ ìtọ́ ṣẹlẹ̀ nánu ẹ̀yọ́ máa yá mi nínú Islam al-martabatul akhira ẹ̀rí inú àwọn erigun tá a gbọ́dọ̀ gbàgbọ́ nínú kádàrá al òun náà ni gbogbo ntọ́lọ́wọ́n bá dá pátá ó ti wà nínú kádàrá Ọlọ́run wọ́n ìmánu bíi anna Allaha khalaqa kulla shay òun náà ní ká gbàgbọ́ pé gbogbo ohun tí ń bẹ nílé ayé pátá ọlọ́run ló dá gbogbo ẹ̀ kékeré rẹ̀ àbí ńlá rẹ̀ èyí tá a rí àbẹ́yìí tá a rí wa kullu ma siwa Allahi makhluq gbogbo ohun tó bá ti yàtọ̀ sí Allah ń ta dání ó gbàgbọ́ pé bọ́lọ́run ṣe dá nánu ọlọ́run dá gbogbo nǹkan gbogbo ohun tó wà nílé ayé ọlọ́run ló wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run bá lè mímọ́ dá yín gbogbo sẹ́tẹ̀ ń ṣe mímọ́ dá gbogbo ẹ̀ suratu sọfat aya ninety six kí n là ń gbọ́ yé ń bẹ̀ òun náà ni pé kullu ma siwa Allahi fahuwa makhluq kí n là ń gbọ́ yé ń bẹ̀ òun náà ni pé kullu ma siwa Allahi fahuwa makhluq ntọ́ba ti yàtọ̀ sí Allah ntọ́lọ́wọ́n bá dání ọ̀dà tán ọ̀lẹ̀ kádàrà rẹ̀ máa kì í ṣe ayé ìparẹ́ ẹ má máa sọ pé ayé ló tún dáa ó yẹ kó ti dáa fún látàárọ̀ ayé lọ sọ́dọ̀ sàn ẹni bá ń sọ bẹ́ẹ̀ òun tó wọn ò jẹ́rú fọlọ́wọn ọba mọ́ nítorí pé ọlọ́wọn ọba ò gbé kádàrá rẹ̀ sọ́wọ́ kankan nínú tọ́da masala ní àwọn kan ti ń dàrú labara kádàrá aliyaru dùdù awol kádàrá ǹjẹ́ kádàrá ǹjẹ́ a máa yí padà pẹ̀lú àdúrà ǹjẹ́ àdúrà máa yí kádàrá padà bẹ́ẹ̀ ni anabi sọ̀rọ̀ lérí anabi ni la yarudul qada'a illa du'a anabi ni kò sí tó lè dá kádàrá rẹ padà tà kọ́ọ̀lẹ̀ rẹ lẹ́yìn àdúrà a sì sọ pé kádàrá ò ní yí padà bó o làdúrà ti fẹ́ yí padà àwọn afáàní kò dàrú rárá àdúrà gan fúnra rẹ nínú kádàrá lọ́wọ́ ọlọ́run ni wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run bá ní ẹ pè mí ń dà yín lóhùn aya sixty ẹni bá pè ọlọ́run ọba lérí bùkátà rẹ kádàrá dáadáa ní ọ̀wà bá ẹni bá fọ ọlọ́run ọba alẹ̀ tí ò pe ọlọ́run kádàrá burú náà ni ọ̀wá bá nítorí pé eléyìí ìta àti dánwò ni tọ́ ọba ṣàdúà nípa òun fẹ́ nǹkan báyìí ọlọ́run ó sì fọ́n ní nǹkan náà tọ́ ọba ṣàdúà pé ọlọ́run ìfẹ́ nǹkan báyìí mọ́ ọlọ́run ó sì mú kó fún ọ a pé àdúà àti kádàrá náà jọ ni tọ́ ọba ti wá ṣàdúà kádàrá rí ọ̀wá bọ́ ọba ti ṣàdúà kádàrá burú ní ọ̀wá báyìí ló ṣe jẹ́ pé o ò lè torí pé kádàrá ti gbẹ kọ́ wa lọ́ọ́ ṣàdúà àdúà gan kan wà nù nínú àwọn tí tó ń dàrú nu kádàrá òun náà ni pé ìjẹ́ nìkan bẹ tó lè yí kádàrá ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ padà àwọn àlùfáà ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ rúfẹ́ àtẹlẹ akẹlámù wọ́jẹ́ fọ́tẹ sọ́ọ̀f alákọ̀ọ́kọ́ ni pé kálámù tí wọ́n fi kọ kádàrá wọn ti gbé e lọ́wọ́ ìwé tí wọ́n kọ kádàrá sí ó ti gbẹ ìmáàmù àtọ̀háwí wọn ni aṣọlẹ̀ kọ́dàrá sẹ́rọ̀lá ẹ̀rí kádàrá mọ̀kọ́rọ́bù kò sí màláìka kan tó súnmọ́ lọ́wọ́n ọba tó débi kádàrá wa wàlá ànàbí yù mursal kò sí ànàbí kan náà àwọn ànàbí ọlọ́run tá a ránṣẹ́ tá a wá ní kọ́ wá wo kádàrá wò gbogbo apáta ń bẹ lábẹ́ kádàrá ọlọ́run ọba wa ni ká máa wá pé ìyàwó ẹ̀ ní lo kádàrá ẹ̀ ọkọ rẹ̀ ní lo kádàrá ẹ̀ ọ̀gá wọn bí iṣẹ́ ẹ̀ òun ní lo kádàrá àwọn ọmọ iṣẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀ rí pé òun nìkan ló lówó láàrin wọn ń lo kádàrá àwọn àbúrò rẹ̀ ni ayé má pa kádàrá mi dáa àwọn àlùfáà ní ọ̀rọ̀ burúkú ni o bóyá bá ba dọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run jẹ yàn yà lérí ẹ̀ nígbà míì wọn ní sọrí kádàrá tó ń lò yìí ààbọ̀ a fún pé agbára ń bẹ wọn ní gbogbo oògùn téèyàn bá ṣe pátápátá èyàn ó ṣe yóò máa ṣe tẹ̀lé kádàrá ni ọkàn dààmú náà ni gbogbo bí ọba rí kọ lọ bí ọba rí bọ̀ ọ̀dẹ̀ni tó bá wù ọkọ lọ ọ lọ kókó fẹ́ kan kú dóòtọ́ lọ́wọ́ ọba kọ́ máa bẹ́ẹ̀ torí kádàrá ń bẹ lókè sánmà kejì jìbìrì ìlú gan ò lè débẹ̀ à ń bẹ̀lẹ̀ tàṣí àjẹ àtòsó àtàfà àti masala ẹ̀yọ́n yá mi nínú tí ń dá wàhálà alẹ̀ nínú ọ̀rọ̀ kádàrá òun náà ni pé nígbà kádàrá ti wà yìí ṣé ká má ṣiṣẹ́ má nígbà tó kádàrá ti ó ti gbẹ ẹni tí ó lówó ẹni tí ó níní Kakuma mọ́ ṣiṣẹ́ kájòkólẹ̀ ọ̀rọ̀ yìí ànábì bá àwọn sàhábà sọ ńjọ́ kan àwọn sàhábà wa ní ńgbà tó ní kádàrá ti gbẹ ọmọ náà ti wà ọmọ àlìjánnà ti wà afàlà àná tẹ́kì ṣé kakú mọ́ bẹ kakú mọ́ ṣe nǹkan kan mọ́ ńgbà ọlọ́run ti kádàrá gbogbo ẹ̀ qala la ànábì níbẹ̀ kọ́ i'malu fa kullun muyassaru lima khuliqa lah ẹ̀ máa ṣiṣẹ́ nta bá torí ẹ̀dá kálukú á sì rọrùn fún ntọ́ ọba ti ń ṣe ìrìsọ́ọ̀tì náà lápèjúwe ẹni tí ń bá ń lọ bí iṣẹ́ tó bá dìgbẹ̀yìn oṣù yóò gbowó iṣẹ́ ń sábàbí owó oṣù ń kádàrá méjèèjì dọ́rin ni ẹni tí ò lọ bí iṣẹ́ tó bá dìgbẹ̀yìn oṣù kò sẹ́ni tí ó fún lówó nígbà tí ò lo sábàbí oyè kádàrá bó wá jálù nígbẹ̀yìn oṣù ẹ̀yàn mayami afẹ́ jẹun sábàbí ni ká gbóúnjẹ kaná kádàrá ni oúnjẹ tá a fẹ́ jẹ á jẹun àárọ̀ àmọ́ yóò ní sábàbí nú ànábì ń lọ Madina sallallahu alayhi wa sallam anabi ń bẹ lọ́wọ́ ọba ọ̀sá sínú kòtò tí wọ́n ń pè ní garo thaur àti kárí àdápà nípa anabi àmọ́ sábàbí ni pé ọ̀sá sínú kòtò ẹ̀yàn màyá mi nínú ẹ̀sìn islam mọ́tàn rẹ o kò ní kádàrá ti dúró ọ̀lọ́bíṣẹ́ ọ̀kàwé ọ̀kẹ́wú ọ̀kọ́sẹ́ ọ̀wọ́n pé ẹ̀ kádàrá tèmi nìyí kádàrá tèmi nìyí wọ́n ní ẹni bá ti ṣe gbìyànjú yóò rí kádàrá dáadáa imani bil qadar ẹ̀yọ́ màyá mi ẹni bá wà ní imani kí wọ́n á láwọn àǹfààní tí wọ́n máa jẹ alákọ̀ọ́kọ́ ẹ̀mí rẹ̀ balẹ̀ gbogbo tó bá ti ṣẹlẹ̀ sí àní bọ́lọ̀ ń ṣe fẹ́ ni àní àà bọ́lọ̀ ń ṣe fẹ́ ni kí n wàá ṣe fọlọ́ bọ́lọ̀ ń ṣe fẹ́ ni ẹ̀mí rẹ̀ balẹ̀ tẹ́mi bá ti wá balẹ̀ àdánwò ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ kà yìí kò ní ṣẹlẹ̀ sí òun náà ni àwọn àrùn ńláńlá tí yóò máa jálù tó pé yóò máa fi owó yanjú ẹ̀ yóò máa wá máa gbé àrùn káàkiri hypertension stroke látara àdánwò tá a fi kàn tó yẹ kó gba kádàrá rẹ̀ àyígbá kádàrá yìí èyí máa ń jẹ́yàn sáré ọlọ́jọ́ pípẹ́ ni àyígbá kádàrá yìí máa jẹ́ kéèyàn pokùnso kéèyàn bẹ́ sómi inú àwọn àǹfààní tó wà fẹ́ni tó bá gba kádàrá títí ẹ̀ tó sì ń bẹ ọba lérí ẹ̀ òun náà ni pé kò ní máa lara ẹnì kejì yóò ti gbà pé títí kádàrá tèmi náà ń bọ̀ ọ́ fún lẹ́ni ìmọ̀ tọ́lọ̀ mi náà lọ́la ẹ̀mí rẹ̀ wà balẹ̀ ara rẹ̀ ò ní máa gbóná tó bá rí oore inú àǹfààní tó bá gba kádàrá bóyá ọlọ́run bá ń fi oore kan sábẹ́ kádàrá tó ń rò pé ọ̀dà yẹn tọ́jú pé létà lòun padà mọ̀ tẹ́yìn bá gba kádàrá gbọ́ nínú àwọn oore tọ́lọ́run sọ fún yàn ni pé ọlọ́run ó ka ìpayà kúrò nínú ayé ẹ̀ kò ní bẹ̀rù ẹ̀dá kankan mọ́ lẹ́yìn ọlọ́run torí ó ti mọ̀ pé kò sí tí ó ṣẹlẹ̀ àfi tọ́lọ́run bá fọwọ́ sí lẹ́yìn náà ẹni bá ní mánì nínú kádàrá yóò wá gbà pé ọlọ́run ọba wa láàánú ni kò ṣàbò sífọ́kan nínú àwọn ẹrú ẹ̀ èyí tó bá ṣe ó fi dára ni onítọ̀hún wàá jẹ́ wà lẹ́yìn ọlọ́run ọba wa lẹ́yìn náà ẹni bá nígbàgbọ́ nu kádàrá kò ní máa jákàn nínú orí ọlọ́run a ní sẹ́dọ̀ pé kádàrá ti mi lé yí padà látijọ́ yìí ti ń wọ́mọ yìí ti ń wówó yìí ń wáṣẹ́ mo ti parí skul ti pẹ́ irú kádàrá wo lélẹ́yìí ọlọ́run ò lè ṣe é mọ́ wọn ni rọ o wọn lẹ́nu bá ní máa nì nínú kádàrá kò ní jákàn inú rọ máa dùn ní pé ọlọ́run bọ̀ yọ̀ dáa tọ́lọ́lọ́run subhanahu wa ta'ala gbogbo yìí ti ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan wa nínú kádàrá tí ń bà wá nújẹ́ ọlọ́mọsábà yìí kú ọ abẹ́lẹ́ Allah subhanahu